الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية السابعة والثلاثين من سورة الإسراء وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها نينو أتسيلي تيونو بانسفوا لا ترى ما يأيب bá ti ṣe jẹ́ni tó dáa tí gbogbo àwọn àléébù àwọn àbùkù yóò fi kúrò lára wa tí ìwà wọ́ da ní tinú tó de ọlọ́ni wàlá tamshi fil ardi sọ́ra fún mímọ́ àárín lókè pẹ̀ tìfáàrí tìfáàrí. tí ì máa yan fáńdá máa wò pé mi mo tó báyìí. sọ̀rọ̀ ń kọ̀ fún wa láti jẹ́ ẹni tí yóò máa ṣe fáàrí yóò máa yan yóò máa wúra rẹ̀ pé kò àwọn onígbéraga àwọn onímọ́tómọ́tó. torí pé ìdí tó fi gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́run nígbà tó ń tẹ́lẹ̀ gáò gáò gáò gbogbo bó ti ṣe ń tẹ́lẹ̀ tó ń kilẹ̀ innaka lan takhriqal ard. o lè lulẹ̀ sábàá pé níbi tí ìwọ lè dé níbi tí ọ̀rọ̀ rẹ tọ́ka màmá dé ìrìn rẹ lásán ń lu ihò sára lẹ̀ ilẹ̀ tọ́lọ̀ ìwọ wò wọ rọ́ńdó wọ rọ́ńdó tó jámà kankan lè pẹ̀lú bàtà ẹ pẹ̀lú rìn ẹ ò lè lulẹ̀ sí ọ̀rẹ́ láì ni tí máa kó rìn ọ̀n kalẹ̀ ń kù kí ni tí máa kó rìn ọ̀n tẹlẹ̀ bí ẹni pé apá ẹnìkan ò lè ká ọ kí ni tí máa kó rìn ìrìn ẹni tí ó jọra rẹ̀ lójú tí ń wò ó pé kò sẹ́ni tó dàbí òun pátá porongodo ní ọmọ èèyàn innaka lan takhriqa al-ard ọlọ́run sọ fún mi èèyàn bó ti ṣe máa kí ló ń pera rẹ̀ ó lè lu ilẹ̀ ah, ìgbà tí ilẹ̀ tí èsè bébà lásán pé tí wọ́n bá ti lè ka abẹ́rẹ́ bọ́ báyìí ó lù ú lẹ́yìn náà mọ̀ tí wọ́n bá pàm bá bùkátà pé ká gbẹ́ hù sára rẹ̀ èyí náà mọ̀ pọ́nabọ́n wàhálà ta kò jù kó tó àrílẹ̀ gbẹ̀ẹ́. gọ́tà lásán téèyàn máa gbẹ́ láti lànà fómi láti rọ́nà lọ kọ̀rọ̀rùn nítorí àìrọ̀rùn rẹ̀ náà lẹ́sẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ ìjọba láwọn agbègbè wa ń bí ìgbà tí wọ́n bá da títí ọlọ́dà tí wọ́n sì láwọn fẹ́ ṣe gọ́tà sí ara títì ọlọ́dà yẹn lọ́pọ̀ àìmọye ìgbà lọ́pọ̀lọpọ̀ wọn kì í gbẹ́ gọ́tà wọn kò lélẹ̀ lórí bẹ́ẹ̀ ni bóyá àwọn náà ṣàkíyèsí ládùúgbò yìí ń gba àwọn ṣe títì tí wọn máa dà títì òní kíákíá wọn kà tó búlọ́ọ̀kù kalẹ̀ ní pé ẹ̀rí pé tó bá dọjọ́ wájú wa dá wàhálà lẹ̀ fáwọn èèyàn wípé torí pé lẹ́vù tí kọ́tà wà ó ga ju omi tí wọ́n máa sàn jáde láti inú ilé wọn lọ so omi ọ̀hún á máa rogún sínú ilé. omi ò ní lọ àyàfi kí ẹ tún bẹ̀rẹ̀ sí ní wọ́n ọ̀nà láti gbẹ́ gọta ní gbígbẹ́ gidi ìjọba ìgbẹ́ nítorí pé àti ọ̀rọ̀ tó ti gbé ọ̀pọ̀lọpọ̀ ọlẹ̀ tí ìjọba láti má o kò yá kò yá tó ni ìjọba sọ pé a tó bá fẹ́ fi foundation tó fẹ́ fi lélẹ̀ lára ilé tá a fẹ́ kọ́ kìí sì rọrùn ni wọ́n máa ń gbẹ̀. ambos wọ́n ti ìwọ́ wá wọ bàtà torí pé ìwọ́ wá ń tẹ̀lẹ̀ gàù gàù gàù gàù gàù bàtà irú bàtà owó gan ni bàtà bàmí owó lélẹ̀ yẹn tó fi jẹ́ pé ńgbà tó ti wà lẹ́sẹ̀ tiẹ̀ tí wọ́n sì ń tẹ̀lẹ̀ gàù gàù bó ti ṣe fẹ́ wọ́n wá tọrú tó lè dápàsára lẹ̀ lúho sí. Si látàrí ìrìn tó rìn lórí ò tó bẹ́ẹ̀ kódà fìràwọ̀ bó ti ṣe jọrọ ẹ lójú tó wúra rẹ pé kò sírò ohun tó pònú ọ̀bọ ara rẹ tó tún pera rẹ lọ́lọ́run fáwọn èèyàn tó bá rìn lókè pẹ̀ bóyá ní bàtà rẹ̀ ni ó fi hàn ọwọ́ làtàn kọ̀kọ́ sátẹlẹsẹ bàtà rẹ̀ ńlẹ́lẹ́ rí lókè pẹ̀ àmọ́ pé mo ti wá tóbi mo ti wá ga mo ti karabata torí bẹ́ẹ̀ ilẹ̀ gan-an tí mo àìtẹ́ àìtẹ́ àìtẹ́ rẹ̀ láti ọwọ́ mi ní òlu talẹ́ni náà torí bẹ́ẹ̀ láyé kó sí torí ẹ̀ àwọn jàmbá bírà nìyẹn kódà àwọn tọ́lọ́wọ́n bá ti ròyìn fún wa bí àwọn ìrọ́mà zaati làcímáàdì àtàwọn sámúdáwá àwọn tó máa ń kọ́lé lóríṣiríṣi tẹ́gbọ́n mi yàn tí ì lè kọ́rọ̀ ẹ̀ wọ̀sàmúdà lẹ́dínà jáàbù sọ́kọ̀rọ̀ bìlúwàdì náà máa kọ́lé sínú àpáta gbogbo àwọn ìyá ńlá tọ́lọ̀ ń dátọ́ tọ́lọ̀ tún sọ wípé alẹ́tì lẹ́mú yóò kọ́lọ́ fún mi ló ha fìlbìlá kótó kàwọn sámúdá àwọn ìrọ́mà tọ́lọ̀ wọn bọ̀ dárú wọn rí wọ́n yẹn tó ti bí wọ́n ti ṣe ń gbé àpáta kọ́lé sínú rẹ̀ wọn ò jẹ́rú tó ti pé nítorí pé wọ́n kàn tẹlẹ̀ kílẹ̀ ọmọ wa lò ṣùgbọ́n àní fáàrí jẹ kí ni fáàrí rẹ̀ tó fi wá rìn lókè pẹ̀ nítorí kí ni kí sì ni máa mọ́ mi ìyàn wúra rẹ̀ báyẹn kí ni máa mú ìyàn jọra rẹ̀ lójú òun náà ní pé báyà irun Nàìjíríà bó ti ṣe jẹ́ orílẹ̀-èdè kan ìwọ náà wà lọ́lọ́wọ́n ọba ló kó àkóso rẹ̀ lé lọ́wọ́ ó sì ọ́ lólórí orílẹ̀-èdè ibẹ̀ lọ́ba máa wúra rẹ̀ pé kò sí rù rẹ̀ náà á máa rìn tó ẹ pé apá rẹ̀ méjèèjì lásán yóò ti di dantiki ńlá tó wọn á ju ọwọ́ báyìí tó wọn máa ju ọwọ́ báyìí tó wọn máa ṣèṣe pé kò sí rù rẹ̀ ẹlòmíì nàìjíríà lọ́nà wọ́n kàn fi jẹ common governor ni o ní ọba máa wo pé kò sí rù òun ní wọn máa gbé mú sókè ní wọn máa wọ pé gbogbo èèyàn lọ gọ ókè tí gbogbo èèyàn bá gọ ní stéètì tiẹ̀ wọ́n nìkan lọ gbọ́n àwọn ò rí stéètì róòlù nìyẹn ẹlòmíì kò tiẹ̀ tó tó bá ọwọ́ tí a máa local government rondo iná ni wọ́n fi ṣe ní wọn bá di pé gbogbo èèyàn pátá ní wọn máa wọ pé gbogbo wọn ni wọ́n gọ wọn nìkan lèèyàn gidi kánsẹ́lọ̀ ńkọ́ irọ́ burúkú ẹni tí wọ́n ti àfi di olórí iléeṣẹ́ tí ń wúra rẹ̀ ńkọ́ yóò ti gbàgbé kíkà ọlọ́wọ́n bá ní máa bẹ́ńbẹ̀ sí èkó mẹ́ àmọ́ mi yàn á wọ́n yọ ọ lónìí ìgbà wo ni wọ́n gbé ọkọ mẹ́ ẹnikẹ́ni tí kò bá parí àsìkò tí wọ́n bù fún wípé yóò lò lọ́fíìsì ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n sì kápò mẹ́ wọ́n kápò mẹ́ the sense that wọ́n mọ̀ wípé eléyìí báyìí. ó ń ṣe ipò yìí lò àwọn yóò máa bá eme ẹ má yọ ẹ má ṣe kíni ẹ má yọ kíni àwọn ẹ jẹ́ kó yọ rẹ ti pọ̀ jù ẹ nà ó bá má ẹni tí ọmọ ṣe fúkẹ́ tí ọmọ wúra rẹ àná àti ẹ̀fẹ́ nìkan jẹ babalájí jẹkúrẹ́ ní babalájí kan tó bá pé gbogbo èèyàn gbádùn máa lò ìgbéraga yìí ọlọ́ni ìnákẹ́lẹ́ ní tẹ́kìrìkọ́ ọ̀rùn torí pé dájúdájú ìwọ ò lè lulẹ̀ ò lè lulẹ̀ pẹ̀lú bọ́ọ̀sẹ̀ ń tẹ̀lẹ̀ ò lè lulẹ̀ tó tọ́wá pé ilẹ̀ bá lu ní abẹ́ àtẹ́lẹsẹ̀ bàtà rẹ̀ àpè yẹ́s hmm. àwọn èèyàn ti ń gbéraga láyé bíi jẹ́kọ́ ilẹ̀ gan gbà ọ̀ dẹ́rù palẹ̀ táwa lẹni náà lè dẹ́rù palẹ̀. ولن تبلغ الجبال طولا orin ọ̀n garùn ọ̀n gàjìká ọ̀n wọra rẹ ìrìn àwọn onífùkẹ́ nìyẹn yóò máa tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ máa pé yẹn tẹ̀lẹ̀ yóò tún máa garùn yóò máa nàgà yóò máa nàrùn yóò máa ṣèṣe kò sírò ọ̀hún yóò máa gbogbo yín lẹ kúrú ó nìkan lọ́lọ́run àgbàmù rere ọlọ́run ní gbogbo bó ṣe lè wù kó ṣe tó walan tabalugha al-jibala tula ó lè tó àwọn òkè ńláńlá ní gíga ó lè tó àwọn òkè ńláńlá ní gíga ẹ̀rí pé ọmọ èèyàn mọ wọn ara rẹ̀ bọ́lá ti ṣe dá wa yìí kápẹ́ ìwọ lọ ga jù láàrin wa wọ́n kàn máa sọ pé ìwọ ni ẹni tó ga jù láàrin àwọn èèyàn ní gíga ẹsẹ̀ so báyà o lè ga tó àwọn ẹni tí ọ̀gá tó nǹkan láàrin wa lẹ́ẹ̀mejì wọ́n mọ̀ á wo ìpapọ̀ wọn ránṣẹ́ báyìí wọ́n mọ̀ á wo àwùjẹ wọn ránṣẹ́ so wọ́n mọ̀ ṣe bí ìgbà tí ọmọ tó ti dàgbà dáadáa tó má burú rẹ ọmọ ọlọ́dún méjì lọ́wọ́ tí ń fà tẹ̀tẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ wo àwọn bàbá kò àwọn bàbá yòókù táwọn ọ̀gá lọ sí ìwọ náà sáwá kọ ọ̀gá púpọ̀ tó ọ̀gá débi pé àfikọ́ ọmọ sẹ́ ọrùn kó tó lè wọlé torí kọ́ ọmọ bàá lọ forí gbá ògiri níbi lẹ́ńtẹ́lì ilẹ̀kùn àbẹ́rẹ́ nǹkan mẹ́rin tí wọ́n náà bá dúró lẹ́gbẹ̀ẹ́ àpáta lọ́mọ o pé ọlọ́hùn ah, àtúwọ̀ ẹ fún mọ́tẹ́ má rondo rondo ni ọ ń bọ̀ lọ́wọ́ àtòbí ọlọ́run ló lè ga títí títí kọ́ ga tó àwọn àpáta dáadáa ẹ wọ́n lọ́ọ́ àyè àpáta tó ṣe pé àwò àwò retí làbọ̀ ni torí àwò sísì làwọn irọ́ lásán so owó owó ọwọ́ sísì là gbogbo lè bá àrí dáadáa ó sísì là àní alẹ́ àwò àwò jáfì làbọ̀ àwò jáfì làbọ̀ torí bí tó bá tún wò báyìí ọjà fìlà ìdààmú tó ò lè rí àfi kọ́ kó o sí ọrùn rẹ dáadáa kó o gbé ìpàkọ́ rẹ kó o gbé sẹ́yìn lọ́nà ẹ̀yìn rẹ dáadáa àwọn àpáta tó ṣe pé èèyàn náà kò káàdì ọlọ́wọ́n bá ti ga jù torí ẹ̀ náà lọ́lọ́wọ́n bá ṣe ń fẹ́ pé ká má ga sójú kan náà ká máa rìn káàkiri ká máa tara rẹ̀ kọ́gbọ́n ká máa rìn káàkiri ká máa tara rẹ̀ lékún lóye àtìmáà kámẹ́sì jẹ́ ẹni tó ga sójú kan náà kámẹ́sì jẹ́ ẹni tó dúró sáyè kan náà torí pé èèyàn ní mọ̀ pé wọ́n já má kàkà nígbà tó bá rí àwọn ẹ̀dá ńláńláńláńláńláńlá tọ́lọ̀ ń dà sọ ní ìsìn tó bá pé nínú abayín wọ́n máa ń wò pé wọ́n lọ ga jù tó bá ti jáde bọ́ sí lùbọ̀mí ó rí pé wọ́n ti ń pọ̀ ga jù àtẹni tó kúrú tún ni ọ́ tó bá ń sọ pé wọ́n òun náà ni abẹ̀tẹ̀ kù bí òjò nínú abayín tó bá tún jáde sípò mi ó rí pé à eré lẹ̀sẹ̀ tiẹ̀ eré lẹ̀sẹ̀ tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sẹ̀ lómi so torí ẹ̀ ẹ̀rí pé gbogbo nǹkan yẹn fi hàn wá pé àjàmọ̀ kankan ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà lọ́ba tó tóbi tán ó wá nínú àwọn ahadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ nítorí hàn wá pé téèyàn bá tẹ̀ ti jó ń gbéraga téèyàn bá ti máa rìnrìn talẹ̀ ni tó tún kú mẹ́rin téèyàn bá ń sanpa ẹnìkan tó mi ọlọ́mọ ń kàn wọ́n lábùkù wọ́n máa ń padà dẹni yẹpẹrẹ ni nítorí wà àtòdìjẹ rẹ̀ ni ó sì ẹ jẹ́ ká kíyèsára onígbéraga kí ló ń fẹ́ ike kó òun di bàbàrà kó òun di ẹni tó ṣe kókò ṣe gbé náà ojú ẹ kẹ́nìkan fẹ́ sọ̀rọ̀ níwájú òkú ronú nígbàgbà kí ẹrù jẹjẹ kọ́ máa mú àwọn èèyàn torí tòun ọlọ́run ọba wa yọ wá dín okun rẹ̀ kù yọ sọ di bíntín lójú gbogbo ọmọ èèyàn kò ní jámà kankan gbogbo ẹni tí ń wò pé wọn ò lè sọ̀rọ̀ sọ wọn di kí wọn bẹnu àtẹlù wọn sì ní bẹ̀rù ìjọba dá nítorí pé téèyàn bá ti jọ ń gbéraga ìyẹpẹrẹ lọ́lọ́run ọba máa ń ṣe fún wọn. ó wà nínú hadith ilé tí imaamu Bukhari àti Muslim tí wọn gbé jáde nínú tírà wọn wọn nàbì sallallahu alayhi wa sallam fún ni bayna rajulin. بين رجل يمشي في من كان قبلكم وعليه بردان يتبختر فيهما إذ خصف به الأرض فهو يتجلجل فيها إلى يوم القيامة wípé أما ṣẹlẹ̀ في أن كان نعاني ẹni ní ìgbà tí ó jáde nínú aṣọ rẹ̀ tòkètìlẹ̀ ní aṣọ olówó iyebíye tí ń rìn lẹ́ni tí ń ṣe fòkẹ́ tí ń yan tí ń rìn fáńdá àárín ìgbà tí ń yan fáńdá yìí lọ́lọ́wọ́n bá ní kílẹ̀ kílẹ̀ ó rí ma lẹ́sẹ̀ tí a máa bí lẹ́sẹ̀ máa rí ma lẹ́sẹ̀ ó wà very easy fún yín lónìí láti mọ̀ ẹ̀yẹn lọ gọ́gùn kẹ wá kọ xa sin fa xɔf kẹ wá sọ pé ẹ fẹ́ wo fọ́tò báwo ni xɔf ti ń ṣe máa rí kí lè ò rí máyà tó báwo ni lè ti máa rí máyà lẹ́sẹ̀ ẹ kàn rí tí ilẹ̀ tí ilẹ̀ tí tó lu máyín lẹ́sẹ̀ o lè gbé gbogbo àdúgbò mi lẹ́sẹ̀kẹsẹ̀ yìí wọn àwọn òfin ṣe kòtò tí ń bẹ lábẹ́ ilẹ̀ tẹ́lẹ̀ ni ilẹ̀ tó pa gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ àtàfẹ́ gbẹ kànga tó pé yangi burúkú alágídí lọ́wọ́ à ń bẹ̀ àrígbẹ́ ẹ wá wo dídí àdúgbò ilẹ̀ ó sì lọ́mù lójijì ni wọ́n ń pè ní xọ́s ọlọ́run bẹ lẹ́dàá wa ó mú kí ilẹ̀ kí ilẹ̀ ó rí má lẹ́sẹ̀ ànábì ń wọnú lẹ lọ títí di bó ń ṣe ń sọ̀rọ̀ yìí kò ní yé wọ lọ títí di dọgbọn dàgbéyà subhanallah kẹni mọ̀gbọ́nà ẹlẹ́dàá kò fẹ́ gbéraga ẹ̀dá kùntùrọ̀ ọ̀nà kí la fẹ́ máa gbéraga sí bóyá nítorí pọ́lọ̀ fún wa ní achievement kan lé ayé tí ò fẹ́ lómi ó máa ń fà á táwọn tó máa ń ṣègbéraga achievement yìí kò lè bá wọn kàn bára rẹ sọ ti sòdodo ọ̀rọ̀ wípé àṣeyọrí hùn ìwọ kọ́ ló fúnra rẹ Ọlọ́run Ẹlẹ́dàá ló fún ọ láti yọrí bìdẹlì ìgbésẹ̀ tó gbé tó fi láṣeyọrí hùn ìwọ nìkan kọ́ lọ tójú ọ̀nà èèyàn máa gbogbo ń tẹ bá fẹ́ sọ fún láṣeyọrí ń bẹ láyé yìí ibi tẹ́ ti tẹríba fọlọ kí wọn nìkan lọ tójú ọ̀nà gbogbo ẹni tẹ́ ẹ sì jọ tọ́ ọlọ́run lọ́jọ́ dá yín ẹ̀dá ọlọ́njọ́ ni gbogbo yín ẹnì kò jọ ẹnìkan lọ àfi pẹ̀lú ìpayọ̀ lọ. ṣùgbọ́n ọlọ́run ọba ọba tó ti kádàrá gbogbo nǹkan nínú gbogbo ẹ̀yin bíi mẹ́ẹ̀ẹ́dógún ó fún ẹ̀yin mẹ́ta péré láti yọrí èèyàn méjìlá yòókù sáì máa ṣe ló ṣe wọn ni àìgbọ́n tó ní bẹ pẹ̀lú wọn ni àbábọ̀ ní dà wọ́n láàmú ni kádàrọ̀ ọlọ́run ọba kódà tó wá pé yànjú ni wàá rí pẹ́lúmi tó níyànjú jù ọ lọ tó bá pé kálákàtí ni ẹlòmíì nínú ẹni tó tó tí ò rí nǹkan kan mú nínú nǹkan tí ọlọ́run ti fún ọ láṣeyọrí yẹn ó lákàtí lórí rẹ̀ jù ọ lọ ẹfitilẹ ẹkọ ṣàpèjúwe tọrọ bá ràn ọ lọ́wọ́ tó jẹ́ first class student first class student má tara rẹ jẹ má wò pé mi ni mo tó bẹ́ẹ̀ má wò pé gbogbo àwọn yòókù ọgbọ́n tó mi wàláì dọ́gbọ́n ju ọlọ́pọ̀ láàrin ní tí máa ń ràn lọ sí àwọn àfi ní tẹríba kéṣe ni mo máa sè kéṣe mi ni mo gbọ́n àdáwò náà lọ́nà tó fi gbogbo eléyìí ṣe fẹ́mi náà ìyọ́n mọ̀ á dúpẹ́ fọ́nà ìyọ́n mọ̀ á tara àṣeyọrí tọ́nà wọn bá fún yẹn yóò fi máa sin lọ́n lọ́pọ̀lọpọ̀ kò ní jẹ́ni tó sọra sílẹ̀ fún àṣetán nítorí tó bá ti sọra sílẹ̀ fún àṣetán wọ́n máa wo pé mi mo tó bẹ́ẹ̀ èmi mo jù bẹ́ẹ̀ lọ nígbà táwọn ọmọ nǹkan kan kọ́ èmi ò dàbí wọn nígbà táwọn ọmọ fásitì wọn rárẹ̀ ńkọ́ èmi ò dàbí wọn nígbà tí wọn mọ mẹ́rin táwọn ń ṣe èmi ò dàbí wọn wọn máa tan ara rẹ̀ dànù ẹni máa pe ọlọ́run ọba ẹlẹ́dàá kì í ṣe pé mímọ̀ ṣèjẹ́ tí mo bá ti wá rántí pọ́ lọ́ọ̀ni ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ìní ríra mi jọ ká kí ìjọra ẹni lójú ọ̀dà mi là torí mi ọmọ àmọ̀ pé ọlọ́run ló ṣe kìí ṣe mi ẹ̀yẹ́ máa wò ó ní ìsìn ọmọ mi ti wà ẹgbẹ́ immediately ṣe máa ti enroll sí school yóò máa ka ẹ̀kọ́ rẹ̀ yóò sì ní àmójútó fún ẹ̀kọ́ yẹn débi pé orí rẹ̀ ọ̀fẹ́ dàrú tó sì máa ń wà ní gbogbo ilé ẹ̀kọ́ láyé kódà yín ọmọ ọgbẹ́ eléyìí ti pọ̀ jù náà ò lọ́ọ̀rẹ̀ ò lásìkò kan èbẹ́ nìkan kan jókòó èbẹ́ nìkan kan sè. tó bá yẹ kó bí tí a ti lọ jẹun náà ní nílé oúnjẹ ẹ rí i pé tí gbogbo a bá tò tá a lá fẹ́ gbóúnjẹ gbogbo ìta fi wà lórí ìlà bí tá ń lọ gbóúnjẹ yẹn ẹ rí i pé kò ní dákẹ́ ìwé òtún wà lọ́wọ́ rẹ̀ tó tún máa kà á ní kí wọ́n ṣe máa gbọ́n ṣe máa gbọ́n òkè tàbá mú pààyà àfikún kínní kan àfikún kínní kan lórí rìsọ́ọ̀tì kínní kan òkè òkè òkè òkè ìwé òtún wà mú pé ọ̀la ah, àdáwò ní kéèyàn dúró wájú àbẹ́yìn eléyìí torí pé ìbẹ̀rù tó tiẹ̀ máa kó báyàn gan pa ẹ̀kọ́ yìí gan sẹ́ni ó lè parí skul yìí so káwọn ah, ah, ti pòfẹ́sọ̀n bàbá rẹ kí ni ká ẹ àfa àtẹ̀bá parí nígbà rí báyìí tí ó ṣe pé ẹ̀sìn lásìkò fún ẹ̀sìn farabalẹ̀ jẹun ẹ̀sìn sáláì lọ́rẹ̀ẹ́ kan àbí méjì nù skul èèyàn bá tún bí jẹ fíw fíw fíw fíw fíw tó jẹ pé nítorí wà láàrin yín sí ó tó ọmọ fífìtì ọ̀nà máa wò pé ṣé ojúbọ̀rọ̀ sí lọ́rọ̀ ṣèṣì kí wọ́n sìn wọn láti lé ó ní láti jẹ́ pé àwọn kan lọ́wọ́ nínú ọ̀rọ̀ wọ́n fẹ́ ba ògo òun jẹ́ ní àwọn fọ́múlà tó ṣe pé yóò máa rọ̀jò lórí òní à. ẹ ṣe wọ ọlọ́ọ̀nà ọlọ́ọ̀nà torí ẹ ìwọ tó lọ́wọ́ á ràn lọ́wọ́ tí ń fi ọ́ ṣe kóńgẹ́ yẹn ó ní tẹríba ó ní tẹríba ìgbà míì achievement yẹn lè jẹ́ kó lọ́wọ́ ọba ẹlẹ́dàá ó fún ọ lálùkùránì ìgbà tí ọ̀pọ̀ àìmọye àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ táwọn gbìyànjú táwọn gbìyànjú tí wọn rí hàn tẹ́gbé láti kékeré náà wọ́n sì ti ń gbìyànjú o àmọ́ tó bá ń hàn ní ìsìn ẹbí wọn léèrè tó bá dalẹ̀ wàláì mo ti gbàgbé wàláì mi ti gbàgbé wọ́n wá ha kìí ṣe gbogbo ìgbà lọ́tún máa ń ṣe mùrọ́jà o gbogbo ẹ̀ pátá tó máa ń kà bíi fatia wọ́n á wọ́n wọ́n lọ pé wọ́n kàn máa sọ fáwọn ṣe ibùdó lánìí ìdí kan ṣe mùrọ́jà tó péye <laughs> láyọ̀ yìí ìwọ gánà mùrọ́jà rọ̀ wò ló ṣe so torí ẹ àmà jọra ẹjọ́ ń lọ́jà ó fẹ́ hàn níbi gbogbo yín owó kan ti bẹ̀rẹ̀ ọjà yìí olóyè lẹ́dàá wa ó wá bùkún báwọn kẹ́kẹ́ ṣe dé láti ìlú nù. wọ́n ní à ah, building materials lẹ́ńtà pé bẹ́ẹ̀ ni ah, àwọn ń ṣe páànù kan lè kódà páànù kan lè wa is now the best in the market so tí yóò bá jẹ́ pé èèyàn bá gba distributorship wa so tó sì jẹ́ pé eh, ẹni máa disappoint wa a ready láti sẹ́yìn ní distributor wa ní gbogbo Southwest. west yàtọ̀ gbogbo owó tó ló ní ojú five million lọ àwọn wá ní kó wá deposit three point five nínú owó rẹ̀ wọ́n wá kó zinki fifty million wọ́n kò fún sẹ́yìn pé bọ́lá ṣe máa ṣe nǹkan èèyàn wá ní ó ti lọ sẹ́só àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o ẹ lójijì láàrin tẹ́lọ̀ bá fẹ́ sọ ọ́ di nǹkan kan tẹ́lẹ̀ náà láàrin alẹ́ sàárọ̀ wà láì ojì gbogbo tí kálukú wa náà dé láàrin alẹ́ sàárọ̀ náà àárín àárọ̀ sálẹ̀ náà ní ọba di pé three point five million lásán ni wọ́n kó kalẹ̀ wọ́n kọjá fifty million fún un wọ́n sọ fún ẹ pé ó pẹ́ ju ẹ̀ two two months ó rí kó o ti san gbogbo owó nǹkan so wọ́n náà ti ń rí san wọ́n náà rí san wọ́n náà rí san ọlọ́run ọba ò ní kó o níjàkulẹ̀ kásùn kájí kásùn kájí okay when fifty million goats are given to you sẹ́yìn náà mọ̀ pé roughly roughly roughly roughly roughly gbogbo bó ti lè wù ká ta ọjà tó lẹ́dínwó bí káwọn náà máa jèrè two three million kọ nínú fifty million díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ìwọ tó ẹ pé three point five million náà ní deposit rẹ tó ní lọ́dọ̀ factory ìwọ náà wá di ẹni tó ní thirty five million ọmọ awòra rẹ wọ́n jẹ́ kí tọ́ba sọ̀rọ̀ ọmọ ká sọ̀rọ̀ ká yọ kò mú òkun rẹ̀ tọ́ba dídídé rìn lọ́ba di bàbá tẹ̀bà ni ọ̀rọ̀ tó <laughs> tó wà ń lẹ́yìn àbí ọ̀gbọ́n yóò bá àwọn èèyàn bàbá ọgá ah, ọlá màmá sọyìn àdókò ni ẹ ọwọ àdóńgbéraga burúkú ọmọ àwúra rẹ wọn ti gbàgbé ah, ọmọ ẹsẹ wàlá rẹ because lásìkò tí àwọn ẹni tí wọn á bọ ọ pẹ̀lú báwọn ọmọ kọjá fún wọn á bọ ọ ogun kọ́ ló ṣe ọgbọ́n kọ́ lọ gbọ́n wọ́n lè lọ bẹ́ẹ̀ lómi at that very moment ṣùgbọ́n náà ló darí wọn sí ọ ọlọ́run fẹ́ fi dán wò ni so àṣeyọrí ní máa tán mi yàn jẹ èyàn máa wá wúra rẹ pé ntòun ti achieve yìí kò sẹ́ni tó lè achieve rẹ most especially ṣé máa ń sọ yìí pé lápèjúwe ní ìsìn wípé ìlú yín irú ìwé ẹ̀rí tí wọ́n gbà yìí ìwọ làkọ́kọ́ ẹ̀ tí wọ́n gbà rẹ̀ ní gbogbo òlu yín ẹnìkan gbarú ẹ̀rí ha àfẹnudọ́lọ́ bá sàmù ó ti gbàgbé pé ńgbà tó ń wáwé ẹ̀rí wọn ẹ̀mẹ́yìí ìgbà ló ń pè àwọn olùkọ́ pé ẹ ṣàánú mi ọmọ òrukàn ni mí ọmọ òrukàn ni wọ́n bàbá dátì yẹ àbẹ́ rí nǹkan bẹ̀rẹ̀ ẹ dákun ẹ mẹ́jọ ojú ó tì mí torí lu wa à lówó tá a fi lè kẹ́kọ̀ọ́ ọlọ́run ló kẹ́ ṣàánú mi ókè wọ́n wá sàánù rẹ̀ wọ́n sì páàsì ẹ̀ gbàtà tó wá páàsì ẹ̀ sẹ́wọ̀n kọ́pọ̀lọpọ̀ ọmọ ńgbà tó wà ní sukùl nìtẹ́rì bá ma tó bá ti di kọ́ jáde pé àwọ̀ kí ló ń bá mi sọ bá a graduate graduate ló ń bá sọ̀rọ̀ for that matter kí kí ni graduate mọ̀lẹ́kà ti bèrè so sọ́jà pé àwọn ọmọ tó ń kọ́ yunifásitì tó ṣe pé kọjọ́ àrán lọ́wọ́ kọjọ́ abá a lọ́pọ̀lọpọ̀ fi gba dìgírì mi sẹ́kọ̀ àwọn olùkọ́ dìídì tún lọ máa má ṣe pàdé lórí ẹjẹ́ àrùn àwọn olórí ibú ìlọ ọkùn ọmọ àlọ́ wọn kóra wọn kó mi. ọmọ mi tó fi wọn sọ pé òun pass yẹn the lowest pass mark lọ́gbà lọ́pọ̀lọpọ̀ subject. tó bá ti wá wo gbogbo agboolé wọn gbogbo olú wọn pé kò tí ì sẹ́ni tó gba dìgírì rẹ̀ àbí wọ́n tẹ̀ ti gba degree rí but in this discipline kò sẹ́ni tó gbà rí ìgbéraga wà bẹ̀rẹ̀ ìgbéraga ló ń ba tẹ̀yàn jẹ́ ni nítorí wàá tún lọ lówó ọlọ́run ti sọ wọ́n ní innal insana la yatgha arra'ahu istaghna wọ́n náà ni mo búra pé dájúdájú ọmọ yẹn máa ń ṣe ìgbéraga gbogbo wa tó bá ti rí kó ń rọrùn àti fẹ́ntọ́nà sànù ọmọ àlè nǹkan lówó ọmọ àlè nǹkan burúkú lówó kí máa bá tèèyàn jẹ́ ni téèyàn bá sọ̀rọ̀ nítorí pé tó bá ti lè lówó lápò so tó ń wò pé ìwọ mi nídìí ẹ ìwọ náà mi nídìí ẹ ìwọ náà tó bá wọ ọmọ wà má mi nídìí ẹ ìwọ náà so I can live on my own gbèràgàrà nù ọwọ́ statement yẹn bàbá ńlá gbèràgàrà torí pọ́lọ̀ ní alghani tí ó bùkátà anybody But àwọn èèyàn àtó bẹ́ẹ̀ àtó bẹ́ẹ̀ a nídìí àwọn èèyàn nínú gbogbo ntàgbà tó bá ti wá wà lápò yìí máa lójú ẹni tó lè súnmọ́ lówó nítorí kíni nítorí pé pẹ̀lú ìmáwóra ẹni tí ń bẹ fólówó kò ní í fẹ́ sẹ́ni tó lówó lè kàn lábùkù nítorí pé wọ́n máa wò ó pé ìgbà tẹ̀yìn ní ìsísọ̀rọ̀ yín ti já sí pẹ́ lówó kí wọ́n á ní sẹ́ fẹ́ fi ṣe fáàrí sùn so and after all òun ò ní náwó sí kẹ́ ẹ má gbà so then kí wọ́n á ní sẹ́ fẹ́ sọ fún tí ó dùn lẹ́nu so olówó olówó gbogbo olówó àtẹnudọ́lọ́mùbá sàn ń gbéraga ni àmọ́ tó lówó bá rìn máa ẹ̀kọ́ ẹ̀sìn tó ń sè ń gbọ́ tí ń lò yóò tiẹ̀ nígbèraga yóò dé ẹnì kan wà ní ìsinmi àdàmú pé ká wọ sọ̀kan lónìí ká tún wọ lọ́túnla ká wọ kan lọ́la tí ìjẹta ká wọ lọ́túnla àbí bò lẹ́yìn tí máa ń sasọ ní ẹnì kan ní kò ní kò ń rí yín ẹni jáde bá rí nìkan lẹ rí àmúlówó à ó lè wọ̀ kan láàárọ̀ yìí kọ́kàn padà lọlé orí kò ń fẹ́ lọ sí nǹkan kan lé yóò bá máa wọ no aṣọ yóò tẹ kò yẹ kí kò yẹ kó bá mi dalẹ̀ lọ́kàn bọ́ọ̀lẹ̀ lọ́kàn sórí tó tún ti kó sínú mi yóò tún wọ̀dé pétọ́ ẹ̀rí ìgbà tí àwọn olówó tí wọ́n bá bẹ nìkan wò tó wá jẹ́ pé ìwọ bóyá kápẹ́ kéwù lọ nǹkan so wọn náà masha allah la quwwata illa billah wọ́n á jẹ́ pé tíra ni wọ́n rọra ní díẹ̀ so tíra yẹn rọra fún sẹ́ẹ̀fù bíi méjì bíi mẹ́ta àwọn olówó adé ló ti wá wọ láìbìrì wọn sọ allahu akbar ah allahu akbar ah sheikh yìí tẹ̀sí kó gbogbo tíra yìí tó asọ́ ni asọ́ ń bẹ́lẹ̀ torí pé àwọn olówó ti wọ kí ló fẹ́ fi tíra sí kí ló fẹ́ fi tíra sí àní kò kó sínú aṣọ yìí kó tún kó sínú aṣọ yìí kó tún kó sínú gbogbo àwọn wọdúróòbù tó ẹni wọdúróòbù tó ẹni wọdúróòbù tó ẹni látòkè délẹ̀ aṣọ lórí ìṣèlérí kọ́dà ń bi aláṣọ dé ó tún lè láṣọ oríṣi kan kọjá pé kọ́pì mẹ́ta ńlọ́wọ́ àrùkítẹ̀ aṣọ oríṣi kan kọjá pé oríṣi mẹ́ta rẹ̀ lónìí tí gbogbo ẹ sì jẹ́ fọfọfọfọ tí o sì mà dé same material níbi tó pọ̀ jù tó lówó ẹ̀yin máa kó lówó àyàtọ̀ tí ò lówó tí ń ran kù ẹ bí gbogbo mọ́tò tí mẹ̀kúnnù ń gùn lẹ́gbẹ̀ẹ́ olówó agolo lásán pé tọ́káwá náà sáré nǹkan kan tá a máa gùn lọ gbọ́ bùkátà wa ní tàwọn mẹ̀kúnnù olówó yìí kan ra mọ́tò pé ká gùn ká máa lọ gbọ́ bùkátà mọ́tò tó yẹ pé tí wọn náà bá jókòó nù rẹ̀ ọmọ sọ fún Allahumma la aisha illa aisha al-akhirah wọ́n lọ kó sísẹ̀ mi àfitọ́run o ee wallahi gbogbo rọ́lá yé yo torí kó lè bá àwọn kó lè bá pẹ̀tù síra rẹ lọ́kàn ni o torí àìjẹ́ bẹ́ẹ̀ ọkàn lọ bùn kájẹ́ ni o. wọ́n lọ mọ́tò náà mọ́tò náà nígbà táwọn ń sàwọ́dì à á lọ kẹ́kọ̀ọ́ à ń ti Sudan bọ̀ Sudan a ìyá sodo síbẹ̀ especially láwọn àsìkò tá a wà mẹ́ eighty seven sí ninety ìyá ń bẹ́ẹ̀ bàjẹ́ àfa tá a dé Saudi Allahu Akbar common student common student yóò máa gun mọ́tò tó yẹ pé ó dájú pé pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè ibòmí kò lè gùn. tí ẹnìkan bá fẹ́ fún ọ ní ráìdì nínú wa pé òun fẹ́ gbé ọ lọ síbi kan àbí tẹ̀lé òun ká lọ síbi kan àfa onímọ̀ gbàtọ́ ń sọ allahumma la aisha illa aisha al-akhirah ee wàllahi àà ah, ah, ayé yìí náà ayé yìí náà wọ́n tún sọ pé ọ̀rọ̀ gbọ̀kú ọkọ̀rọ̀ àtẹ̀yìn rẹ báyìí ni kò sínú pé ẹ clutch ẹ tẹ ẹ kan ẹ pààrọ̀ díà ẹ wò mí máa ń bọ̀ gbẹgbẹ́ rẹ o torí pápá ni o kò sí gbogbo orí ilé tí títí náà tún ó tún lọ bí pápá àtẹ̀rí àwọn ọmọ tí ọ̀rẹ́ ní gbá bọ́ọ̀lù ń bẹ̀ tó ní kọsẹ̀ wàláì ẹni tó ló ń gbé ọyọ́ kàn ṣe báyìí lọ́wọ́ tó ní yọ kàn máa tẹ̀ báyìí yóò tún máa bọ́ sọ̀rọ̀ ẹ tẹ máa wo tẹlifíṣàn bó wọ́n lọ ayé yìí làwọn tó ń ṣe tẹlifíṣàn sínú mọ́tò <laughs> ẹ rí i pé kò dé nàìjíríà ní kálukú ẹ mọ́tò bẹ́ẹ̀ ni ìrapọ̀ gbogbo olùkà tó bá ní tó bá wò pé majority ò ní tọ́jọ́ bẹ́ẹ̀ kò sẹ́ni jọra ẹ̀ lójú wọ́n ti jẹ́ pé by the time you are moving, both right, left, front, and back, it is all guided with cameras. It's sensitive one. tí mọ́tò kan bá súnmọ́ jù yóò ti máa pariwo pé apá ọ̀tún rẹ apá òsì rẹ ẹ̀yìn rẹ ẹnìkan ti ń súnmọ́ jù <laughs> subhanallah táyà bá ṣe kíní kan láti ọmọ wa fọgá kankan pé mójútó atẹ́gùn táyà báyìí tí ó ti máa sọ gbogbo ẹ̀ fún tí ó máa sọ gbogbo ẹ̀ láti wé mọ́tò tiwa tó ẹ dákun ẹ̀yin jàmbá yẹn ràn mí lọ́wọ́ bá ń tí o tùnà àṣírí lélẹ́yìí o tó ẹ dákun ẹ̀yin ṣe é ṣègbéraga tí ò bá jẹ́ pọ́ lẹ́sìn ṣèdínú tó fi jẹ́ pé àwọn ọmọ olówó ọmọ olówó ọmọ olówó yìí wọ́n ṣòro bá ṣe nítorí pé tó bá yẹ pé phase one lọ máa rí o gbọ́dọ̀ ti palẹ̀ ara rẹ máa ń jọ tó rí phase two nítí mo gbà lérò pẹ̀lú phase two yẹn ni ìjọ tí ọ̀rọ̀ bá dà yín pọ̀ pẹ̀lú lówó yóò fẹ́ sọ fún ọ bó ti máa o innal insana la yatgha innal insan jinsul insan gbogbo èèyàn ẹ̀yà ọmọ èèyàn bá jọkùn kó bá jóbin tó bá lówó yóò gbéraga náà afẹ́ntọ́lọ́ bá sàn. so bẹ́ẹ̀ náà ẹ̀wọ̀ létí olówó máa ń kọ́ bẹ́ẹ̀ wò sáwọn ilé tiwa nísìnyí sábà nílẹ̀ plot kan láti ní two point five million naira ní mẹ̀kúnnù level pẹ̀lú ògbọ́n náà akọ̀lé kọ́dọ̀ lè jójúlé mẹ́wàá tààtún kà ó tún ṣe é ṣe ká tún rẹ̀ ń bẹ̀ tá a máa sọ pé ah alhamdulilah níbo ni lẹ́yìn wà ẹ̀rọ <laughs> ẹ̀ ti kọ́lé kan mẹ́ bẹ́ẹ̀ pé gbogbo two point five yẹn kò tó owó páànù tí wọ́n fi ṣe rúfin ilé olówó àbẹ́yẹn ọ̀gá ẹ̀jẹ̀ àti tí sọ̀rọ̀ sílẹ̀ ó tún lè sọ pé ẹ̀ eh, blọọkì tí wọ́n á lò kò sí nítòsí wá bí special order ni. so gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn ìmọ̀ amúkólówó kọ́ máa ṣe fùkẹ́ kọ́ máa wúra rẹ̀ tọ́ báwo ni bí ẹ̀ bá tún nípò gbogbo ẹni tó bá ti nípò àfẹnitọ́lọ́n bá sànú torí pé inú tí máa ń jẹ́ kí ẹni tó nípò nígbéraga wọn náà làwọn protocols tí máa ń sọ̀rọ̀ àǹdí wọn tí wọ́n bá jọ ń tẹríba tó bá ti nípò àfi kọ́ kọ́kọ́ ba gbogbo protocols yẹn jẹ́ tó o bá bàjẹ́ ntọ́ dájú ni pé protocols yẹn bọ̀ jẹ́ wọ́n ti sọ kó lè yẹn ti lè rí ọ gbogbo àwọn procedure tí wọ́n gbọ́dọ̀ gbà kún tó rí ọ tó bá tún rí ọ irú thorough checking tí wọ́n tún ṣe fún kó tó di kó débi tó wà tó bá tún débi wà irú distance kó tó dásìkò corona fa irú distance tó gbọ́dọ̀ wà láàrin ìwà àti ẹ̀ wọ́n tún kọ́ bóòlù yẹn ṣe máa ba olórí lọ́wọ́ nígbà tí kò dé ẹ sọ̀rọ̀ àwọn àní ẹ ta ló fẹ́ máa gbá lọ <laughs> wọ́n tún kọ́ bàbá débẹ̀ bóòlù sì máa sọ̀rọ̀ bóòlù sì máa dáhùn tó máa ń bọ́ sọ̀rọ̀ àfi bí bèbí lókè ìwọ tó wá ń tìtorí rẹ ṣe gbogbo protocol ṣe ṣe gbogbo ẹ tó ní máa jọra ẹ lójú ó sì ra rẹ jọ lójú bàbá rẹ gan kó tó rí ọyọ gbà màmá rẹ kó tó rí ọyọ gbà àwọn ọmọ ìyá rẹ wọn gbà ìyàwó kan pariwo ta pé wọn ò di rọkọ mi ó ẹgbà mi ó subahánàlá torí ẹ ara ti máa ń fàgbéraga náà nù àṣeyọrí àṣeyọrí àṣeyọrí ìgbàgbé nísìnyí máa ń sọmi èèyàn pé mi máa ṣe wakọ ọgbọ́n wakọ ni máa já láṣeyọrí àdáwò ni àdáwò lọ́lọ́run bá ń ṣe fún wa torí de eléyìí ẹ jẹ́ ká máa rántí pé gbogbo nǹkan tá a bá láti yọrí nípa rẹ̀ ọlọ́run ló fún wa sí nítorí pé gbogbo ẹlòmíín náà tá a dìjọ wà lójú ọ̀nà ń tẹ́lẹ̀ káwo tó bọ́ mọ́ wọn lọ́wọ́ ká tó gbégbá orókè ọgbọ́n wọn ò dín sí tiwa ó sì lè jẹ́ pé àgọ́ tiwa tún pọ̀ ju tiwọn lọ so ṣùgbọ́n lọ́wọ́ bá ó fún àwọn àti kò fáwọn èsì torí pé àwọn bá jámà kankan táwọn jámà ìtẹríba wà wà fún yẹn ẹ má sì máa fi ibi táyìn ti dé àti ní tẹ́ ti ní ẹ má fi máa bá àwọn yẹn ṣe torí tẹ́ máa fi ń bá àwọn yẹn ṣe ẹ gbéraga náà ni ní ìdí táyìn kan bá wà bọ̀ wọ́n wá wò ó pé ẹ ń bọ̀ lẹ́kọ̀ọ́ dé ní à primary ni òun parí wọ́n wá wò ó pé à ó lo, ó lo, èmi tí wọ́n ti parí dìgírì sẹ́wọ̀n pé ìwo kí lọ jámá lèyàn máa wò bẹ́ẹ̀ ni sẹ́nìkan bá bá wa sáàtì tí ó sáàtì ẹ̀ sáàtì pọ́ntífàì nǹkan tó wà lára rẹ̀ sáà pé èlò náà ni èlò náà lélẹ́yìí lẹ́yìn táwọn á sì ń wò ká dúró owó táwa ni sẹ́wọ̀n pàkó ojú kéré rẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ńtọ́ á bá wa táwọn kékeré lọ́ọ́ mà ìmọ̀ mélòó lọ́ọ́ mà lòdò lásán fẹ́ràn ká tó fojú kéré rẹ̀ tó gbogbo nǹkan yẹn ẹ má jẹ́ á máa wo ibi tọ́lọ̀ ti gbà wá dé nígbà tá à ń bá ń bá àwọn èèyàn ṣe fi máa fi ọ̀ndàrẹ́tì wọn tá a fi fi hàn pé kí n lè já kí n lè gbéra yín kí n lè gbé jẹ̀ǹgbin ẹ̀yìn àtàwọn atáni ìgbéraga náà torí di eléyìí ìgbéraga ni jẹ́ kí a lè tò mẹ́ni tó wù láti tò mẹ́ni bí nísìnyí kóbìnrin kan gan mọ́yàn lọ́rùn pé àfikẹ́ fẹ́ mi sẹ́wọ̀n pé orí ọlọ́run náà ni orí ńlá gan látọ̀dọ̀ lọ nítorí kóbìnrin tó wá gan mọ́ mi ní ìtòní àfikẹ́ fẹ́ ọ kódà bí obìnrin tèmi gan mọ́ pé màá fẹ́ ọ náà ni nítorí èyí tó ní kí n fẹ́ òun yàn ní tó súnmọ́ láyé òun náà ní pé kò ní ta mí lẹ́nu láéláé ìdùnnú mi náà mọ̀ wá gbogbo gbà gbogbo tí ó bá bà mí lọ́kàn jẹ́ kò ní fẹ́ nítorí pé yóò dùn máa rán létí ọjọ́ ọjọ́ lọ́jọ́ tó ọmọ wa bá mi tó sọ fún mi pé kí n sáfẹ́ ọ kí n dákun kí n fẹ́ ọ tí n tó máa ṣe fún mi náà ní tó fi ní kí n fẹ́ ọ ìyẹn ò lè máa pèsè ayé fún un bẹ́ẹ̀ náà níjọ́ wá pé ìwọ lọ bá wó obìnrin láwárí tó o sì ní fífẹ́ náà lọ́fẹ̀ẹ́ nígbà tọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ náà mọ̀ pé mí sọ pé ìfẹ̀yìn ṣẹlẹ̀ yín náà lẹ́ ń dà mí láàmú jẹ́jẹ́jẹ́jẹ́ mi mo jókòó yín náà lè sọ pé fẹ́ mi tó gbogbo kálukú náà ni ó rí fẹ́ mi ìtura nílò ní pé nígbà tí ìwọ obìnrin bá wá bọ́ tó ní kọ ìgbéraga ni e jẹ́ kí a lè tò má ẹni tó wù láti tò má ni inú mọ́ á wò pé ìwọ sí ni kí ẹ̀dọ́ náà ibẹ̀ lọ kẹ́kọ̀ọ́ dé kí n lè parí primary o èmi tí mo ní degree ah, no no no no no no no ó inferiorize mi níwájú àwọn yẹn ok. Um, uh, tó ṣẹlẹ̀ ní ìsinmi pé sọ máa kí ó ó ní mi mọ nǹkan ah èmi tí mo ti àkùrẹ́ ni níwọ̀n agbolódò lé ó ti gbàgbé pé òwe rẹ̀ kọ́ lọ fẹ́fẹ́ o pé òwe rẹ̀ kọ́ lọ fẹ́fẹ́ o ìyàwó ló fẹ́fẹ́ o jẹ́ pé tọ́lọ̀ ń bá tún ràn wọn náà lọ ó tún sin lọ lára rẹ̀ àti kéwú àti ìwé tí ó mọ nínú kó ń sin lọ lára rẹ̀ wọ́n gán tún lè kọ́ tí ó tún lè kọ́ mọ́ abájọ́ lòdòkù láyé akramakumullah láti pé gbogbo àwọn nǹkan wọ̀nyí fún náà ní máa ń ṣẹlẹ̀ sọ pé ó já sí ìgbéraga nínú ìgbésí ayé ọmọ èèyàn ìgbéraga ò sì yẹ wá torí máa kó parun báyìí ọlọ́run ló ní ìgbéraga ọlọ́run ló ní mọ́tómọ́tó kò sí fáwọn torí ẹ̀ lọ́lọ́run bá níṣẹ́ ń bá wa wí nínú àwọn àyà yìí ká mọ̀ àwọn ara wa kí lọ fẹ́ kọjá mọ́gàn tó ń fi ń ṣe gbèràgà só lè lulẹ̀ pẹ̀lú bó ń ṣe ń tẹ̀lẹ̀ gàù gàù gàù gàù pẹ̀lú bó ń ṣe ń ga àyà tó ń ga jìká tó ń ga àrùn tó lè ga tó àwọn àpáta tá a dá tó lè ga tó wọn torí ẹ̀ ó lè ga tó wọn kọ́rùn náà tó jẹ́ olówó láyé anabi musa aleyhi salam ọlọ́run fún wa ń rògbọ́ jáde sáwọn èèyàn rẹ̀ nínú ọ̀sọ́ rẹ̀ ọ̀sọ́lá ńlá rẹ̀ tó ń lẹ́yìn ìjà ti sọ fún pé kọ́ má gbàgbé bọ́lá ló ṣe gbogbo àwọn àdẹ́rà yìí fún un ó ní kọ́ má bọ̀ sọ̀rọ̀ ọlọ́run kankan nítorí kò ń jogún owó yìí lọ́dọ̀ bàbá òun bàbá òun náà jogún rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ bàbá tiẹ̀ náà jogún rẹ̀ lọ́dọ̀ bàbá ńlá ni wọ́n á sọ fún mi kọ́ lọ ńbọ lọ́lọ́run wà tí gbogbo àwọn bàbá òun ti ń jogún rẹ̀ lọ́dọ̀ ara wọn. tọ́ ṣùgbọ́n kí lọ́lọ́run ṣe fọkọsọ́fìnà bihi wa bidarihi al-ard amúkílẹ̀ kó rí ma lẹ́sẹ̀ àtún àti gbogbo dúkìá ilẹ̀ lọ gbogbo wọn lọ́bátá. tó ọlọ́run rẹ̀ lè dá wa ó ti ga kọjá bá a ti lérò mẹdíjáàni tí wọn ń ṣe fùkẹ tó ń ṣe ṣe kò sírù rẹ Ọlọ́run àti nílé Ọlọ́run lọba tán ṣebí ọwà lókè pẹ lọ ń ga pa ọwà lókè pẹ lọ ń sọjìká nígbà tílẹ̀ bá ti rí mọ́ lẹ́sẹ̀ tó ti wọnú ìwé òun náà wáyé rí lọba tán tán wáyé o á rí i pé àwọn olùmọ̀lá láyé jọ́n wọ́n máa rẹ́ nìkan tí ń ṣe fáàlì tí ń tanra rẹ̀ jẹ́ wọ́n máa ń kì í lọ wọ́n ní wọ́n rẹ́ nìkan nínú àwọn ará ilé àlè ń rìn lọ lẹ́ni tí ń ṣe fáàlì tí ń wúra rẹ̀ ń yan fanda nínú rìn rẹ̀ wọ́n wá sọ fún pé wàyí inna alladhi akramaka bihi lam takun hadhihi mishyatu wọ́n náà tó fi ẹsẹ̀ tó fi sàpọ́nlé rẹ tí ọ̀dọ́ lárọ̀ kìí ṣe bí ṣe máa rìn lọ ọlọ́run tó fi gbogbo eléyìí tó fi dá ọlọ́lá kìí ṣe bí ṣe máa rìn torí pé ọlọ́run ọba náà a máa wà. وجاء ربك والملك صفا صفا طب يعني ابن عمر رضي الله عنه ركنك تنسفاري تنورا لتنياني نوني لك ابن عمر واسف إن للشياطين إخوانا dájúdájú ìṣètò náà láwọn ọmọ ẹ̀yà nínú wọn ni wọ́ọ̀yì ọlọ́ńdà kò kọ́ sànù wọn. dọ́ọ̀. anabi صلى الله عليه وسلم ó ti fi hàn wá nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà wa bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn ká ṣọ́ra fún gbéraga a máa rìnrìn ẹnìkan kú ń bẹ̀ wọn máa san pa ọlá. kullu dhalika kana sayyi'uhu 'inda rabb. ربك مكروها gbogbo àwọn wàtáwì aburú rẹ̀ aburú ti ń bẹ́ńbẹ́ gbọ́n àgbéraga tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí aburú rẹ̀ lọ́dọ̀ lọ níta kórìíra tó lọ́wọ́ fẹ́ràn akórìíra rẹ̀ lọ́wọ́ fẹ́ràn yẹ́sì kí ọmọkúrò tí òṣùlù sọ̀kọ̀. مفروض دي الأربعة بمعنى حرام يعني كي بقبل أبولو له انت تجيواني لو دولون ولأن ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní gbogbo gbogbo àwọn ẹ̀kọ́ tá a fi fún ọ yìí wọ́n bẹ lára ń tọ́lọ̀ wọn ọba tó fi ránṣẹ́ sí ọ ní nínú ọgbọ́n eléyìí tó dópin òfin eléyìí tó so ikú tinú ọgbọ́n wá ní ọgbọ́n tó dópin àwọn nǹkan tá a kọ fún ọ tá a ní kẹ́ ẹ dènà sí láwọn àwa bó àwọn àwa pálapàla àwọn àwa rádaràda gbogbo ẹ̀ ń bẹ nínú tí àwọn ọlọ́run tó a fi ránṣẹ́ sí wa nàbì Muhammad sallallahu alaihi wa sallam kó o lè bá a máa fi pa àwọn èèyàn láṣẹ ọlọ́run ọba ò ránṣẹ́ sànàbì kan torí kó lè bá a gbọ́ kó fetí pàlàbà rẹ̀ tó bá tilẹ̀ jẹ́ pé nabiyyun rasul torí kọ́ lọ́n sọ fún wa ma arsalna min rasulin illa liyuta'a bi idhnillah àárín ìránṣẹ́ kan àfi nítorí káwọn yẹn lè bá a máa tẹ̀lé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bóun ti wá tẹ̀lé tó wọn bá pè wọ́n tó ìránṣẹ́ ọlọ́run yóò jíṣẹ́ ọlọ́run gbogbo sẹ́tọ̀lọ́n fi ránṣẹ́ sànàbì sallallahu alaihi wasallam ọlọ́run fi ránṣẹ́ sí kó lè bá àjẹsẹ́ láti gbẹ́tọ̀lọ́n sọ pé qum fa anzir dídé kọ́ máa ṣe kìlọ̀ tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ní ara ń tà sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi lélẹ̀ wala taj'al ma'a Allahi ilahan gẹ́gẹ́ bọ́lá ti ṣe bẹ̀rẹ̀ àwọn àṣẹ yìí náà lọ parí ẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ má fi nǹkan kan ṣorogún pẹ̀lú Ọlọ́run ó tún parí rẹ̀ pẹ̀lú ẹ má fi nǹkan kan ṣorogún pẹ̀lú Ọlọ́run tí wọ́n wá sọ pé ọ̀rọ̀ ẹ má ṣorogún pẹ̀lú Ọlọ́run kì í ṣe bàbàrà lọ́dọ̀ tí ẹ̀yin gẹ́gẹ́ bí àwọn olórí ibú àgbà. ẹni tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ tọ̀híd kọ̀ọ̀ká fún olórí ibú àgbà nìyẹn torí pé tọ̀híd pàápàá jùlọ kalimatu la ilaha illallah miftahul janna oní kọ́kọ́rọ́ àlìjẹ́nà a sì mọ̀ pé kìí sí gbogbo kọ́kọ́rọ́ ló lè sí gbogbo àgádágodo wọ́n wá sọ pé tọ̀hídì tí ṣe kọ́kọ́rọ́ àlìjẹ́nà ọ̀já mọ̀ kankan lọ́dọ̀ rẹ ọ̀gbádùn nìyẹn. ọlọ́run ẹlẹ́dàá wa ó ní wala taj'al ma'a Allahi ilahan akhar má fọ ọlọ́run míì pẹ̀lú Allah tọ́ọ̀mà wa pè bó ń ṣe ń pè Allah tọ́ọ̀mà sìn bó ń ṣe ń sìn Allah. فتلقى في جهنم ملوما مدحورا وما قد وادني تاسوسنا جهنم لن يبو ترى نكون وانا كما جاني ابوك fọmọ padà jẹni tá a sọ sínú náà jahanna lẹ́ni tó ṣe é pé tí ọ bà ẹtẹ́ ò sí mẹdùhúrà tó sì jẹni tá a gbé jìnnà nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní tó bá ti wọ́n náà ó ti jìnnà ti jìnnà sí kí ọlọ́run torí ẹ ọlọ́run ní ká nàbì sallallahu alaihi wasallam kó fi yé wa bẹ́ẹ̀. ìsáyè bá ń ṣẹbọ sọlọ nínú ẹ̀sìn Islam Ọlọ́run bá ń sọ̀rọ̀ ẹ̀sìn tó ń sọ kí ni ó jẹ́ àtúbọ̀tán tó bá ṣe wọ́n kọ̀ fún wa láti pa nǹkan míì papọ̀ mọ́ nínú àyà kan náà ẹ̀sìn fi hàn pé tí wọ́n bá gbọ́ tó fetí pàlàbà rẹ̀ tó tẹ̀lé ó padà dẹni tí a sọ sínú náà jahanna lẹ́ni ebú ẹni agbéjìnà ọlọ́run bẹ ẹlẹ́dàá wa ó wá ń bá àwọn lárúbáwá wí àwọn sọkúsọ àwọn afẹnuwarọ ẹni tó pé tí wọn mọ ni wọn máa sọ àwọn wìkúwì àwọn afẹnujá géètì àwọn ẹni tí ń sọ pọ́ lọ́wọ́ bá bímọ àti pé papọ̀ á gan àwọn màláíkà ọmọ ọlọ́run ni wọ́n á ṣe obìnrin sì ni wọ́n á eléyìí ń bẹ́ẹ̀ nù sọkúsọ táwọn lárúbáwá ń sọ ní ayé ìjà èlíyà ọlọ́run bá wá fẹ́ kọ́ fún wa ọlọ́run ní afa asfaakum rabbukum bil banin. واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما ولا يدعى أنفيس يرفع وسبا أغفرا أغفرا أغفرا أغفرا àwọn màláìkà ọmọbìnrin ọlọ́run ni wọ́n á ṣe àwọn màláìkà àwọn ẹ̀dá alápọ̀nlé tó lọ́wọ́ bá dá fún pé kí wọ́n máa jọ́sìn fún un kí wọ́n máa tẹ̀ láti òun kí wọ́n máa takò ó wọ́n sọ wọ́n di àwọn ọmọbìnrin wọ́n wá ní ọmọbìnrin ọlọ́run ni wọ́n á. torí ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sìn wọ́n wọ́n ń bọ wọ́n gẹ́gẹ́ bí àwọn ti bí àwọn ti ṣe sọ ànábì Ìsá ọmọ Màríyámà wọ́n ní ọmọ ọlọ́ni tó bá sì jẹ́ ọmọ ọlọ́ni ajẹ́ pé káwọn ọmọ ẹ̀sìn kọ̀lẹ́jà ń bá kànú torí pé alqawlu fil ibni kalqawli níta sọ nípa ọmọ náà lérú níta sọ nípa bàbá pàtó agbé sísìn là ń sin bàbá ká máa sin ọmọ náà ni. àwọn ni wọ́n babaláìsì ọlọ́run látàrí òdo wọn nítorí ẹ ti sọ pé ó bímọ ó di bàbá nù ọlọ́run ti di bàbá ẹnìkan torí lámúyálé wọn lámúyé wò lẹ́sìn torí ẹ kò sí nínú orúkọ ọlọ́run tàbóríkì rẹ̀ pé bàbá pé bàbá gọ́ọ̀dù àmẹ́ntínjẹ́bẹ̀ tani bàbá gọ́ọ̀dù àbẹ́yìmọ̀ ọ̀gbọ́ọ̀ ẹni tó dá wa táwa ni hmm. so àwọn kan ti ní baba lókè àmọ́ ọwọ́ ọlọ́run ti bàbá ẹni kankan ẹlẹ́dàá gbogbo wa ni akramakumullah sísìn dáńsì àwọn màláíkà àṣìṣe ni ní gbogbo àṣìṣe yìí ọlọ́run ní afa asfaakum bilbani ṣé ọlọ́run ọdá ẹ̀yin yàtọ̀ pẹ̀lú kó fún ẹ̀yin lọ́mọkùnrin ọdá ẹ̀yin yàtọ̀ pẹ̀lú pé ọmọkùnrin lọ́yẹ̀ ẹ̀yin sẹ́wọ̀n kí táwọn bá ti bímọ obìnrin ìbànújẹ́ torí rẹ̀ wọ́n sì ń bímọ ọkùnrin bọ́bá tí wàá fún ọ lọ́mọbìnrin wàhálà tẹ̀lé ok ọ̀dà yín yàtọ̀ pẹ̀lú pé ń fún yín lọ́mọkùnrin واتخذ من الملائكة إناثا ṣùgbọ́n gbà tóun tí ó fi ẹ̀dá kan sọ́mọ ọmọbìnrin ló mú ẹ̀yin ò sì fẹ́ ọmọbìnrin tó dúró tọ́jà ìdá àsòro kò ẹni àìdí ẹni ọ̀yẹ kó máa bá ní gbélé ẹni ọ̀yẹ kó máa pè má lẹ́wọ́ àsọpọ̀lọ̀ ń bì lẹ́yìn kíní burúkú yìí. innakum lataquluna qawlan njẹ́ èèyàn ọ̀jẹ́ gbà ẹ wá fi ń lọ lọ ẹ̀yin ní ẹ fẹ́ ọmọbìnrin tí bá ti sọ pé ìyàwó wọn bímọ ọ̀dà àpòbúrú ká tó dá tọ́mì ọkùnrin ní àbóbìn tó bá ti lóbìnrin ojú wèrè òdùdù ni tí ọmọ kanra burúkú ìròyìn aburú kí náà fún yìí kí ló ń fẹ́ fún mi olùkọ́ <laughs> ọkùnrin náà ló bímọ fún un. àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ọkùnrin náà ló bí máa fò tọ́ náà ni ọlọ́run ní ọ̀rọ̀ burúkú là ń sọ nítorí ni gbogbo ẹ̀yin tí ń sọ pé ọlọ́run bí máa bí àwọn ànàsọ́ra tí wọ́n sọ pé bí Jésù àwọn àwọn bí àwọn Yahudi tọ́sọ pọ́lọ́ ló bí àti àwọn àwọn gẹ́gẹ́ bí ìwọ náà ni ẹlẹnu ń gbọ́rọ̀ afẹnuwarọ́ tó ni wọn náà ẹ̀yin náà wá dọmọ ilé òtí kù abẹ́rẹ́ nǹkan mi ọjọ́ máa rẹ̀ tẹ́lẹ̀ máa rẹ̀ lónìí ìsọkúsọ ni o ẹ̀yin wá lọ́lọ́ obìnrin ló ń bí obìnrin tẹ̀yìn ọ̀fẹ́ tì sọ́dọ̀ ọlọ́run àwọn obìnrin ẹ lè kẹ lọ rì mọ́lẹ̀ láàyè nítorí pé ẹ̀yin ọ̀fẹ́ àbòsí ni ìpínkùpé lẹ̀ ń pín tẹ́ ń pín yẹ ẹ̀yin kíní burúkú yìí ntẹ̀yìn ọ̀jẹ́ gbà lẹ́ fi lọ́lọ́ ọlọ́ni wàkọ́lù tẹ́kọ̀dọ̀ rahman wàlẹ̀dà ọlọ́ni wọ́n sọ pé ọba àjọkẹ́ ayé ó fi sọ ma ó àwọn kan sọ ma lakọ́dé dé tó ń ṣe ẹn ẹ̀dá nítorí burú jáì iná ní jẹ́ nsọ yìí gbogbo àwọn ẹni tí máa ń sọ pé Ọlọ́run fẹ́ nìkan sọ́mọ ẹ fi yé wọn báwọn nítorí burú jáì tọ́ba lòmàdópin ẹni tẹ̀ ń sọ lẹ́nu yìí. تكاد السماوات يتفطرن منه àwọn sánmà méjèèjì fẹ́ ti torí ìsọkúsọ tẹ̀ ń sọ kún ọjà wàláhì ah ọlọ́run bá ń yọ wá ni. so ẹ̀rí tí àwọn kan sì ń kọ́ lórin tí wọ́n ń da lórin ní gbogbo ògbà ṣé o ṣe bàbá o ṣe ọmọ o ṣe ẹ̀mí mímọ́ mo rò pé ẹ̀yin náà ń gbọ́ ókè. Okay àwọn ọ̀rọ̀ táwọn ń sọ tá tó ń jó tá ń tàdíréke sí tí olómele ń lu omele fún wọn tí wọ́n tún fi àyà lu àyà aburú ńlá ni tọ́fẹ̀ẹ́ lè mú kí gbogbo sọ́mà méjèèjì ọjà ẹ̀yin tí màá pé sọ́mà méjèèjì ò lè já kọjá pé olórí ibú nìkan ni ọjà lù gbogbo ẹni tí ọmọ tí ọmọ ẹsẹ̀ náà yóò fara kásá ń bẹ̀ ẹ̀rọ àwọn alákòóbá ti sálámà báà àwọn awitan wa ló lu aago káyé mi ó tún lù wájú mọ́sálásí pé àfikẹ́ gba jésù lọ́mọ ọlọ́run ọ̀tẹ̀ bàjẹ́ nítorí pé kíkọ̀ dẹ́yìn máa ń kọ̀ títakò dẹ́yìn máa ń takò yóò máa mú kí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọjá pé ìbínú rẹ̀ lórí tí wọ́n ń gbìn tó fi lè mú kí sámọ̀ jálùwà yóò mú má rèé lùwà táwọn olórí bú akóbá nìyí àwọn abatẹnijẹun ẹwọn tí wọn fẹẹ fi ẹnu rọọfù ẹnu rúnrún burúkú tí wọn fẹẹ fi fà ọlọ́run ní sẹmà méjèèjì fẹẹ lè já nítorí ẹ. watanshaqqa al-ard ó tún fẹ́ẹ́ mú kí gbogbo olè ọ̀fà yá nílẹ̀ tá à ń rọra ń lò jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ wáyé ọ̀rọ̀ tí àwọn ẹni láabi ń sọ. So ó fẹ́ lè mú kílẹ̀ ọ̀fà ya ẹ̀yin wá pé báwo ni ṣé sábà gbọ́n tí wọ́n ń sọ ni báwo ni tẹ́lẹ̀ mà tí wọ́n ń wí ni àwọn náà ló máa mú kí nǹkan mà àwa gan tá a gé yẹn ìbọ́lọ̀ ni máa kọ́ wa lẹ́kọ̀ọ́ èèyàn lè sọ̀rọ̀ láti onídọ̀la tọ́lọ́run ọba fẹ́ ká gbọ́ àní gbọ́ tọ́lọ́run bá fún wa gbọ́ tí ọba fẹ́ kó yé wa kò ní yé wa ọlọ́run ọba ó mú sámà gbọ́n tí wọ́n ń wí ó múlẹ̀ gbọ́n tí wọ́n ń sọ sámà wa bínú fẹ́ fàya ilẹ̀ ọ̀fẹ́ rí bọ́lé wa lórí ilẹ̀ bínú ọ̀fẹ́ fàyàmọ́ alẹ́ sí. tọ́ ọlọ́tún ní wàtàkìrọ́lẹ́dẹ́bàlù hàdá gbogbo àwọn òkè ńláńlá tó fẹ́ ti torí rẹ̀ rí bọ́ kí wọ́n lé lù wá kí wọ́n fọ́ wómúwómú kí wọ́n pẹ́ fún kí wọ́n kò lù torí kíni àǹdáhùn lè rọ́ọ̀mù ní wàládàá nítorí sísọ tí wọ́n sọ pé ọlọ́run ọba àjọkẹ́ ayé bí ma ọlọ́ma tó fi sọ ma ẹsẹ̀ ńlá gidi ni ẹ̀wọ̀n tí ọba fà kí ìbá ti pọ́ ọlọ́run ọba ó ṣe sùúrù fún wa. وما ينبغي للرحمن أن يتخذ ولدا kò tọ́ sọ́lọ́n kò tọ́ sọ́lọ́n kò tọ́ sọ́lọ́n torí lam yalid wa lam yulad ọba onídéédé ọba onídọ́gba ọba tí ìsàbòsí fẹ́ dáa rẹ̀ báwo làbòsí òsè ní ṣẹlẹ̀ táwọn kan bá jọ máa rìn táwọn kan sọ máa rìn lẹ́yìn náà ebi ń pọmọ yín ó ń pọmọ ọlọ́mọ talẹ́ fàmọ́ra ọmọ yín nì iná ń jó ọmọ yín ó ń jó ọmọ ọlọ́mọ títà lẹ́kọ̀ọ́ pa. ọmọ yín ni ọmọ yín àtọmọ ẹlòmíín ó ṣeé ṣe kẹ káàdì ọmọ yín lórí kẹ máa wá lu ọmọ ẹlòmíín lúlù tí àti tọmọ yín bí ọmọ eléyìí ọ̀yà yàkuyàwó lọ fẹ́ kọ gbogbo ẹ̀ lọ́jẹ́ papọ̀ <laughs> torí pé kí ni alábòsí lọ́lọ́dọ̀ mi kó fẹ́ nìkan sọ́mà. إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا kò sẹ́nìkan nínú gbogbo ẹ̀dá tí ń bẹ nínú àwọn sánmà àtàwọn ẹ̀dá tí ń bẹ nínú ilẹ̀ àti lókè ilẹ̀ àfi kó jẹ́ pé gbogbo oníkálukú wa wíwá bàtà wà bọ́lọ̀ ń lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmà á lọ bá a ní nígbà pé la jẹ́ mọ̀pẹ́ nìkan á lọ bọ́lọ̀ ndí lọ bá pé bọ́mọ rẹ lèmi ọmọ báwo a'udhu billah. laqad ahsahum wa 'addahum 'adda ọlọ́run bá ti mọ iye wa ẹ̀dá ò ní pọ̀pọ̀ pọ̀pọ̀pọ̀pọ̀ kọ́lọ́ mọ́ àmọ́ iye tá a jẹ́ ta ló dá wa. a lè pọ̀ títí sọ wípé a lè iye wa nítorí pé àkókò lè ka èrúpẹ́ lẹ̀ ìgbà tá a bá ti lè kèrú pẹ́ẹ́lẹ̀ kò sẹ́ni tó máa tó lè máa iye tá a jẹ́ àwa lè má mà àmọ́ náà tọ́ da wa kọ́ ọmọ ní wa وكلهم آتيه يوم القيامة فردا تبا جوج عند القيامة oníkálùkù wa wà bọ́lọ̀ lọ́kọ̀ọ̀kan ni kò sínú pé ẹjọ́ ọba lẹ́gbẹ́ láyé tọ́ba di lọ́rùn kò ní lẹ́gbẹ́ kàlàǹfọ́ọ̀rì mọ àwọn irọ́ tí yorùbá máa ń sọ yorùbá lẹ́wù àbẹ́ rí nǹkan mẹ́wọ́ pé èèyàn tí yorùbá ti lẹ́gbẹ́ láyé kò ní lẹ́gbẹ́ lọ́rùn sálẹ́gbẹ́ òfin gbogbo wa lọ bọ́lọ̀ lọ́kọ̀ọ̀kan ni kò sínú pé ah, ìmáàmù wa ni ẹja tẹ̀lé ṣéwù wa ni ẹja tẹ̀lé tí wọ́n wá ń fún àwọn èèyàn lọ́wọ́kọ́wọ́ tó ń sọ fún wa pé tó bá jọ́gbé ń dàlùkìyàmù ìwọ ló gbé wọn wà lìjánà àti pé papọ̀ á gan wọ́n lè díje irú tó lọ́ wọn mì tó gbé wọn wà lìjánà. وكلهم آتيه يوم القيامة فردا oníkálukú wa kọ̀ọ̀kan bá ti wálé ayé náà la lọ bọ́lọ̀ tó bá dijọ́ gbẹ̀ndà kìá tó bá ń tọ́ ọmọ tara rẹ o tó bá ń ba tiẹ̀ jẹ́ mọ́ ba tara rẹ jẹ́ o torí tó dájú sáká wọn náà nípa àwọn èèyàn tó ń ba tiẹ̀ jẹ́ pọ̀ ga àwọn tí sì ń fẹ́ kí téèyàn ta kọ́ bàjẹ́ wọn pọ̀ so ìdí nu tó fi jẹ́ kí wọ́n á máa fi ọ́ lọ sídìí ìbàjẹ́ wọ́n mọ̀ pé kò fi tọ́lọ̀ lẹ̀ wọ́n mọ̀ pé kò kọ̀yìn títà nàbì Muhammad sallallahu alayhi wa sallam tí wọn náà bá ti gbarú táwọn gbàgbọ́ gbọ́ ajẹ́ pé gbogbo òkè ìṣòro rẹ yóò di pẹ̀tẹ́lẹ̀ ẹni tó ní kó gba Jésù lọ́ba kí ilé ayé rẹ kó tòrò sẹ́yìn ọ̀mọ̀ pé inú ìyàló náà wà ẹ wò látòkè délẹ̀ tọ́pọ́n kokoko bí àparò lẹ́ni tó ṣe pé inú ìyàló ti ń yí kẹjọ pé wọ́n tálákà jẹ̀kúté sọ́ọ̀tì lọ oní ọmọ wa sọ fún ọ pé tó bá ti gba jésù tó sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ ọ wá láti wá gbé ẹrù ẹ̀ṣẹ̀ rẹ lọ nítorí sùkà ló ń gbé wálé ayé ọ wá bọ ọ̀lú ni a'udhu billahi minash shaitani rajim báwo ni wọ́n á sọ pé ọmọ báwọn náà ṣìnà bí wọn ò ṣìnà wọ́n ṣìnà bàjẹ́ ni ọ̀gbọ́n àwọn àyàtà kàyé ni ó tún gbọ́ qul huwa Allahu ahad

bí ẹ bá ti gbọ́rọ̀ lọ ní ọ̀sọ̀ pé sẹ̀máínà wà ọ̀pá àná àwa gbọ́ a sì gbà a kì í ṣe mà wọ́n lè gbé ọ léèrè pé sọ́nà ń bì mà ní ọ̀dà wọn ló ń pè é kí lẹ́yìn fọlọ́ ń pè ọlọ́run lẹ́mu yẹlé wọ́n lẹ́mu yóò lẹ́ kò bí ma ẹnìkan ò bí ẹ̀yin náà wá yí padà fún wa sẹ́ẹ̀sì rò kọ́ bá làákà ẹ̀ mọ́ kọ́ ba gbogbo àgbáńlá yóò fẹ́ nìkan nínú wa sọmọ́. So àwọn àwọn òkú kò sí tó bá dì mbẹ ókè táwa ní ìyàwó rẹ̀ tí ọba bí fún àlè wádìí débẹ̀ ẹ̀sìn lè wádìí débẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ kó bímọ ó yẹ ká jẹ́ pé ẹ̀ mọ̀ ìyàwó rẹ̀ tó bí fún oṣù mélòó ló fi wá lóyún àwọn ọmọ rẹ̀ fún ìgbà wo ló ń lébọ̀ ọsibítù wo ló ti lọ́ọ́ bí lóòlọ́lọ́ ti tètè rọ́ọ̀ṣì ẹ̀ lọ sí ọsibítù tọ́sí wá bá bímọ rẹ̀ kan ṣoṣo tó jókòó lápò ọ̀tún rẹ̀ tọ́ran wá sílé ayé pé kí wọ́n bò ń lò pa torí sọ ma ti bò ń lò pa òun fi pa ẹ̀sẹ̀ àjogún bá rẹ̀ ẹ dákun ẹ̀ àwọn lọ́jìkì rọ́ lọ́jìkì tó lẹ́ tí ò já mọ́ kankan adúpẹ́ fọlọ́n tí ó sì àwa lọ́nà torí de eléyìí báyìí ibi tá a dùn ó nìyí àti rí nínú àwọn àyà yìí tí ká ṣọ́ra fún gbéraga torí pé ò ní kankan tó lè fi gbéraga rẹ sí ilẹ̀ ni ò lè lú àwọn òkè gíga gíga ni ò lè ga tó bákan náà a tún rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọkọ̀ fún wa láti jẹ́ tó ṣe é pé yóò máa tako àwọn ìlànà àtòfin tó ṣe kalẹ̀ torí ẹ̀ ló tún fi pàkíyèsí wa bí ká sọ́ra o níbi ẹbọ ṣíṣe àbọ̀rọ̀ pa nǹkan mí papọ̀ mọ́ Allah orúkọ lásán kan náà fi jẹ́ mùsùlùmí ojúṣe èèyàn fi jẹ́ mùsùlùmí àti pé pápá gan ọlọ́run fi hàn wá kí àtúbọ̀tán gbogbo ẹni tí bá ń ṣẹbọ kò ní dáa. jahannama láti ṣọ́ra fáǹfẹ̀ẹ́nú jágéètì bí àwọn ẹni tó wọn bẹ ẹlẹ́dàá wa tó ti bínú sí àwọn Yahudi náà sọ pé Uzairu ọmọ ọlọ́ni àbí tàwọn ẹni tó ṣìnà àwọn Nasara náà ní Ànábì ayisa ọmọ Màríyámù wọn lọmọ ni ẹ̀yẹ́ mọ̀ bá wọn sọ̀rọ̀ ẹ̀ torí bí ma bẹ́ẹ̀ ni ẹnìkan ò bí ọlọ́run bá kó sàlékún ìmánì fún wa kó ràn wá lọ́wọ́ láti máa fi ohun tá à ń gbọ́ yé sí wa o kó lè wa jìnnà sí kọjá kọ̀tọ́ kó túbọ̀ fẹsẹ̀ wa rinlẹ̀ lórí ìlànà anábì muhammed sallallahu alayhi wa sallam subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. èèyàn kọ́kọ́ wò gbà àkọ́kọ́ téèyàn kọ́kọ́ nírú owó yìí ká pé on the twentieth of Ramadan lọ́dún yìí lówó mi pé ní sọ́ọ̀bù à ń sì sọ pé ní sọ́ọ̀bù ní ìsìn one point six million naira plus lọ́wọ́ pé approximately mo ní one point seven màá kọ́ déètì lẹ̀ pé twentieth of Ramadan ni mo jólówó níjọ́ àkọ́kọ́ láyé màá máa retí twentieth of Ramadan tọdún tí ń bọ̀ màá máa bá bísínẹ́sì mi lọ màá máa ṣòwò mi màá máa ṣe gbogbo ẹ̀ tó bá tún ti di ogúnjọ́ Ramadan àtọdún mi màá kakuléètì owó tí mo ní sótún tó ní sọ́ọ̀bù lọ́jọ́ náà àbó jùlọ àbí òtó tí ó bá tó ìníyọ zakat tó bá tó ó jùlọ màá bẹ̀rẹ̀ sí ní yọ zakat ìyẹn ni pé ìjọ àkọ́kọ́ tí mo rí pé mo ti dolówó kọ́ ní ìyọ zakat màá dúró ọdún kan lórí owó mi kì í sì ṣe pé màá kó yẹn pamọ́ màá tún máa ṣe bísínẹ́sì mi lọ màá máa tọ́jú ilé màá máa tọ́jú ara màá máa tọ́jú ẹbí màá máa jẹ màá máa mu èsì ní dúró iṣẹ́ níwọ̀n àwọn tó wò mí bá já sí tírú déètì yẹn bá tún wà repeated tí mo bá tún ní tó tọ́jú òdi wọn téèyàn ní téèyàn fi yọ zakat lọ́jọ́ yẹn ìjọ yẹn máa bẹ̀rẹ̀ sí yọ zakat so màá máa gbogbo twentieth of Ramadan nù gbèsè ayé ní sì bẹ̀rẹ̀ sí yọ zakat but on the long run ìgbà tí ó tó oṣù kápẹ́ pé owó mi tí ò ní ṣe pẹ̀lú owó bísínẹ́sì mi àkọ́kọ́ yìí ọkàn yọ sí mi lọ́wọ́ ni bí kápẹ́. dáàdì mi kú wọn á pín ogún sẹ́wọ́n pé owó yẹn ò ní ṣe pẹ̀lú bísíǹsì mi ti ń bá bọ̀ so wọn á pín ogún ìgbà tí wọ́n pín ogún so ká pé seventy million bá kàn mí that seventy million ìní dàpọ̀ mọ́ owó tí ń yọ zakatu rẹ̀ ní twentieth of Ramadan o eléyìí wọ́n máa ń pè ní alimalu mustafaad owó tá a ṣàǹfààní rẹ̀ láàrin ìgbà tí ọdún kan ò tí ì yí pé lórí owó tiwa tá à ń yọ zakati rẹ̀ tẹ́lẹ̀ á sọ pé owó yìí náà owó mi tún lè lè òun náà tún ní déètì tiẹ̀ lọ́tọ̀ àbí òye wa ike seventy million tí mo jogún yẹn òun náà tún ní déètì tiẹ̀ pé ńṣe lọ́wọ́ ọwọ́ mi ní on the third of Shaban màmá retí on the third of Shaban fóun tiẹ̀ unlike kọjá pé business tí mo ṣe iná ni mo tàtà jèrè ń bẹ̀ so business tí mo ń ṣe yẹn iná ni wọ́n san gbèsè tí wọ́n jẹ mí nínú ẹ̀ ẹnìkan jẹ mí ní gbèsè five million nínú owó business mi náà sí ni twenty eight of Ramadan wa ń kọ̀ọ̀la lọ́sàn-án five million náà yóò kún owó tí mo fẹ́ yọ zakati rẹ̀ torí pààrọ̀ owó tí mo fi ń ṣe business náà ẹ̀tọ́ téèyàn bá da seventy million téèyàn bá da pọ̀ mọ́ owó téèyàn fi ń ṣe bísíǹsì lọ so àkọ́kọ́ nínú sẹ̀rí àwọn pè ní alimali mustafad owó tẹ̀ sànfàní rẹ̀ ni tẹ bá da pọ̀ mọ́ bísíǹsì yín tẹ wá yọ zakati kan fún un lọ́wọ́ sẹ́yìn lẹ́sẹ̀ rẹ̀ ìyẹn ni pé seventeen náà tó ti kún owó tẹ̀ ní tẹ́lẹ̀ ẹ wá yọ zakati fún ní twenty eight of Ramadan ọlọ́run yìí lẹ́sẹ̀. Mhm. pẹ̀lú property ṣe láti yọ zakati tó bá pé lé lẹ́ni tó bá pé mọ́tò lẹ́ni tó bá pé àwọn nǹkan báyìí wọ́n yọ zakati lórí ẹ̀ until tẹ́ ẹ bá fi sílẹ̀ fún pé ẹ fẹ́ tà á ilé tafẹ́tà ilẹ̀ tafẹ́tà kò yàtọ̀ sí ọjà wórobo tàǹtà so ilé tafẹ́tà ọjà tafẹ́tà níjọba bá ti tà á zakati ìyapa wa wà láàrin àwọn olùmọ̀ nípa pé níjọba bá tà sí zakati ọdún tá a tààyàn láàyò fún un àbí zakati gbogbo ọdún tó fi wà ńlẹ̀ sọ̀rọ̀ pé lémi ó lè ti wà ńlẹ̀ fọ́dún mẹ́wàá tá a rí tà so níjọba bá rí tà ṣe láyọ̀ zakatu fún àbí báwo nà. iye tó wé yẹn bá jẹ́ iye tí ní sọ́ọ̀bù bá jẹ́ lọ́dún mi lẹ́wọ̀. ẹ bákan méjì ni àkọ́kọ́ ẹni tó kẹ̀sìn fún láti ìgbà tó ti bàlágà ọdún mẹ́wàá lẹ́yìn ìgbà tó bàlágà jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn ìgbà tó bàlágà so gbèsè yẹn bẹ lọ́rùn rẹ̀ torí pé mùsùlùmí ni ò sójúṣe rẹ̀ so gbèsè yẹn náà ni àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ wọn lọ́sàn padà ni gbogbo ẹ̀ lọ́sàn padà láti tàbá ní mùsùlùmí ni ọ́ tí èso ojúṣe rẹ̀. apá kan náà olùmọ́ni a lè fi ọ́ sípò pé káfíìrì náà ni ọ́ ní gbogbo ògbà àwọn tẹ̀sẹ̀ di mùsùlùmí ni tó tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ni a jẹ́ pé kò sọ̀rọ̀ nípa ohun tó ti síwájú ma tó o tẹ̀sẹ̀ di mùsùlùmí ni káfíìrì bá di mùsùlùmí wọ́n yẹ pé kọ́sán gbèsè tí o ti síwájú tẹ́lẹ̀. àwọn ọmọ ṣe nu Ramadan ẹ ó lè ṣe bẹ́ẹ̀ kó sí tó burú mi ìyẹn ni kó ṣe mẹ́fà kó tó sùn márùn lẹ́yìn ìgbà tó jí lóru pọ̀tọ́ pọ̀tọ́ pé èèyàn pa súnmọ́ ara nítorí pé tó bá ti pa súnmọ́ ara ọpọlọ rẹ òní sí ti sọ láti tó ń ṣe ṣùgbọ́n a sọ pé lópin ìgbà tí súnmọ́ bá ti jábọ́ kò sí tó ṣe sọ láti rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ládàá rẹ̀ ó dín kù. pọ̀tọ́ àti sàlàyé rẹ̀ pọ̀tọ́ ìyàwó lè kọ̀rẹ́kìtì rẹ̀ torí pé ọba àjẹyàwó rẹ̀ torí pé àná bí ọgbà kóbìnrin ọmọ sọ̀rọ̀ lórí sọ láti kó nfẹ́ ẹ̀tọ́ sẹ́yìn náà ní kọ́ lọ yáwó èlé tó bá kówó èlé ni òkú yín bá jẹ gbèsè rẹ̀ ojúlówó owó lẹ́sàn-án ẹ̀ nísìnyí náà. wọ́n ní ìjáde wà ní agbègbè wa táwọn fẹ́ẹ́ kọ́ nípa arábí. ìlú wo làwọn wà. àwọn ọmọ àwọn ọmọ lóògùn state lọ́dọ̀ táwọn. ọwọ́ àmàlà. níbo wà láwa yìí ilé ẹ̀kọ́ làwa wà yìí ilé ẹ̀kọ́ ẹ̀sìn Islam ilé ẹ̀kọ́ ńlá fẹ́sìn Islam tẹ̀ntẹ́n tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn gbogbo ẹ̀dá ń ṣe yìí à ń tún kọ́ àwọn èèyàn lẹ́sìn ní láti sọ wọn lójú kòkòrò wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn gbogbo à ń ni lẹ́kọ̀ọ́ lórí íńtánẹ́ẹ̀tì lẹ́kọ̀ọ́ lórí íńtánẹ́ẹ̀tì sọ tó yóò sọ tó lóye ni tòun torí délé yìí مع بواسع المدينة سنتر سو مركز المدينة النبوية الإسلامي lógun mọ́sán ń bì níbi tá à ń ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí máa bọ̀ láti سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك